إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته هذا تصميم الله يا بأسمان أبا محمد صلى الله عليه وآله وسلم ẹ pé tọ́pìkì aláwọ̀ yìí ó yàtọ̀ sí ntí àṣìṣíra láti ti máa lò torí pé ntí ó yẹ kí akẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ní kí nìkan náà òun náà ni àkéèsì ọmọ ìyá alimami Abdul Hakim hafidhahullahu ta'ala wa ra'a àwọn ẹ̀kọ́ wo ni ó ń bẹ́ẹ̀ fún wa àkọ́kọ́ náà fẹ́ tí ó bá mọ ohun tí ó ṣẹlẹ̀ tí a kàn sọ́lá àrùn ṣojú méjì láti bí ọdún bíi mélòó kan ni ọ̀rọ̀ yìí ti ń wáyé lórí pé a wọn pè nìkan ní kókó bí orud sí mudiru markaz àti baba adam sheikh adam àti mortars ní àpapọ̀ sòtòrí ẹ̀ wọ́n wọ́n láti kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu wọn lọ́wọ́ and kí ló sì fa wàhálà òun náà ni pé nígbà tí láti bí ọdún àtìmbágbàgbé yá 2016 àti yá 17 ṣe àfáà yìí ìyẹn ìdúró mọ́tàz tí wọ́n sọ̀rọ̀ wọ́n tẹ̀lé àwọn kan tó sọ bẹ́ẹ̀ tí wọ́n ní hijab abimikọ́b òsìlára ẹ̀sìn àṣà lásán ni àṣà lásán ni kì í ṣe lára ẹ̀sìn ó ti yá ọdọọdún aṣáǹgbó oríṣiríṣiríṣiríṣi àyàn dìde kódà afẹ́ ìdíra wa ń gbà náà tí àdìyẹ sọ̀rọ̀ yìí gbẹ̀gbọ́ ọlọ́run ṣe dájú kálukú a ní akitiyan sí àwọn kankan jura wa lọ so afáwa afáwa kútu bí ọ̀nà àtọ́ ẹ pé ọ̀rọ̀ yìí ìwọ́rọ̀ ẹ̀sìn ni a dùn òtù a sì ṣàlàyé fáwọn èèyàn ètò jẹ́ àti jẹ́ ọ̀rọ̀ lọ́n so ibi tí n tó fa àwọn ọ̀rọ̀ ni lórí pé èpè lórí pé ibú lórí pé ìdúkòkò mọ́ra ẹni sọ pé ọ̀sán ẹ̀wọ̀n bí gẹ́gẹ́ bí àwọn afá rẹ̀ ṣe sun ẹ̀wọ̀n eré ni àwàdà ni gbẹ̀mí àárí mẹ́sẹ̀jì ẹ̀pẹ́ obi tí ti pè ẹlẹ́mí gan yóò pọ̀fọ̀ ẹlẹ́mí kódà ìtẹ́lẹ̀ mi tún bá dé ẹlẹ́mí tún bú àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wa sallam ní ìjẹrin gbẹ̀tẹ́nìkan kọ́ tó ní tí mùdí mọ́kàtí bá sọ wípé pé ànábì ò kí ń ṣe ànábì wọ́n sì tẹ̀lé wàláhì títà wá ní ànábì ìṣẹ́ kìí ṣe ànábì ọlọ́mọ òun sì gbà tó tẹ́ ìgbà pé ah, àáfà lẹ́nu sọ àwọn dọ̀là láti àwọn àmì yìí nì sọ akọ́n ìbò kó lè pé fídíò gan kó lè pé ó gbajúmọ̀ tó báyìí ìtọ́ àgbajúmọ̀ ń tàkùn náà jáde alhamdulillah níwọ̀nba but afá afá ìṣe jó wípé alọ́rọ̀ ìṣẹ́ rárá ayé àtàrí fáwọn èèyàn ni tó sọ wọn yóò confuse àwọn ó tó wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ súnnà àti bídà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jálàbí àrísí jálàbí sọ̀rọ̀ náà wá kọ́ wádìí pé a náà ẹni yìí kódà tó sọ pé afá yìí ó ń fi ó kọ̀mọ̀dé mortars ó fi ń gba star ó fi gbowó ìgbésí tó wá ṣe lecture ó gbúdọ̀ dárúkọ gbórí mọ́ríkàs kó lórí pé àwọn yóò gbọ́ náà ọ̀rọ̀ ìwádìí ni pé afọ́wà lọ ṣe lẹ́ṣọ̀ nínìkan ẹ̀ pé àwọn ètò ìdúkòkò mọ́ra ẹni àtàwọn àwọn ọ̀rọ̀ míì ó ti wáyé ní kíkọ ní sísọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́tà bá ṣe mi kan ọ̀nà pé béèrè mi àbáfà mú àpèjúwe wa nípa Sheikh Adam ló bá di pé a ṣíkà adagun ṣíkà adagun wọn ní ṣíkà adagun ló kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́yìn wọ́n gbé ọ̀rọ̀ yìí wọ́n gbé parí wọ́n gbé lọ sí police station zone two police station wọn nígbà tán gbé débẹ̀ àwọn tó jẹ́ àwọn alhamdulillah àwọn tó jẹ́ àwọn mùsùlùmí dìde ìṣẹ́jẹ́ kọ́rọ̀ yìí ni àwọn òòrùn òdodo lọ́wọ́ àti ní kó ń di ẹ̀ àárùn òru lọ́wọ́ a ní kò ń di ẹ̀ torí pé afá yóò sọ jù kò sì bú ẹni kò bú sheik adam ayọ́dún sí alhamdulillah zone two wọ́n rí pé kéèsì kò sọ̀rọ̀ ń bẹ́ pé àwọn èèyàn pé from every corner of the world every corner of the world láti rí pé no ìrírí àwọn àgbọ̀rọ̀ ṣàbòsí fẹ́ nìyí ọlọ́run sì fábòsí wọ́n ti kó bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń mọ́ wọ́n tó ṣó àfà sí pàǹtí àjọ gbẹ́gbẹ́ náà ni ìyẹn náà àwọn àwọn ẹni tó kí ni kò sọ̀rọ̀ bí kí ni yìí ó sì kéèsì ń bẹ̀ ó ti yá ọtí ọtí ni wọ́n pé ọ̀dà àbújá ló kàn aláìní iṣẹ́ ó gbọ́dọ̀ wẹ̀wọ̀n pẹ̀lú àwọn oríṣiríṣi èébú pẹ̀lú àwọn oríṣiríṣi ìmáa fi ẹni sí ẹ̀yẹ so lákòótán ọ̀rọ̀ yẹn pọ̀ tó a lè mọ́ tí wọ́n sọ máa ìjẹ̀mọ́ àmọ́ kí làwọn nílò bẹ́ẹ̀ kí ló fà á tàfi ní kì í jókòó yìí a fẹ́ dedicate fún kí ní àwọn ẹ̀kọ́ tá a kọ́ lára èyí tí ó ṣẹlẹ̀ àkọ́kọ́ òní pé kò sí bí èyí ṣe wà tí ẹ bá tọ́ ẹ mùsùlùmí tí ó wà ní ní one or àdánwò kò sí kò sí kódà bọ́lọ̀n bá ṣe nífẹ̀ẹ́ èèyàn tó bẹ́ẹ̀ náà ni àdánwò ṣe kíni àdánwò ṣe tó ẹ́ bọ́lọ̀n bá ṣe nífẹ̀ẹ́ èèyàn tó bẹ́ẹ̀ náà ni àdánwò ṣe tó ìfà bọ́lọ̀n bá nífẹ̀ẹ́ èèyàn gan ni ó ti wá fi dányàn wò dáadáa so bọ́lọ̀n bá wá dányàn sí ni a sì máa bí oore fún ni a máa bí ọlá fún ni a máa bí àgbéga ọ̀kan náà wà fáwa wọ́n bẹ ní ìlú Mẹ̀dínà ní síbáyì mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n bẹ̀lú mẹ̀dínà àwájọ pàdé títà pàdé wọ́n sọ fún mi pé hmm, kéèsì afákùtù bí ṣe ń ṣe pé ọlọ́run fẹ́ ti ṣe àgbéga fáfá wàláhì ọkùnrin lè rọ́bì ṣe ń kọ́lọ́run fẹ́ ṣe àgbé eléyìí kò pé àfihàn kí ní apàrà àti tàfà náà bẹ́ẹ̀ rẹ́bí fún wọn náà àti kó jẹ́ ìmọ̀ fún gbogbo wa ṣe ìkọlọ́run fẹ́ ṣe àgbéga fi bọ́n ṣe ń rí wàláàrí sáfà ìṣọ́ fún mi ṣe ìkọ́ rẹ̀ ṣe àgbéga fáfà torí pé bọ́n ṣe rí pẹ̀lú ohun táfà tó ń sọ à orú nǹkan báyìí ẹlẹ́mi fi máa fi méèkì owó gan ẹlẹ́mi fi méèkì o fame ó fi méèkì orúkọ tó pọ̀ gan ọmọ pẹ̀lú táwọn rí lórí program pẹ̀lú pé láàrin ara wa a máa ń fira sí iye ṣàwádà bẹ́ẹ̀ náà a rí ṣe ẹ̀kùtọ̀ ẹni tí ò bu ẹni tí ò ní kíní kan rí ẹni tí ò ní kíní kan rí a ti ṣe àràfà ara kó ṣe àfà eré tí ò bu pléèmì rí kódà wo ní jẹ ẹ̀rin àbíjà ọ̀hún mo ń sọ fún ọ̀kan náà àfọwà tí wọ́n ń bẹ ń lọ rí wípé kéèsì bó ṣe ń lọ yìí tó ẹ̀ bá gbọ́ tó sípò àtẹ́yìn nísìnyí sí pé eléyìí ń bẹ̀ ẹ <laughs> ẹ̀sùn gbọ́ sí magistrate court zone two again kò sọ̀rọ̀ mbẹ́ but ẹja ṣe mọ́ wù mọ́tẹ́ kí wọ́n máa dànù náà afáyí ti ń lọ sí Abuja, àwọn kan sì ti rẹ́gbé àti ra tíkẹ́tì fáfà ṣe tó máa ra tíkẹ́tì fáfà aṣákòrò wọn ni mo gùn pléèlì mọ́ ni ọ̀rẹ́ mi sì ni mo mọ̀ dáadáa kò gùn pléèlì rí àbíṣà àkọ́dà mo pìyàfà lórí fún gbogbo ẹni tí wàá gùn pléèlì wọ́n bọ́ọ̀lẹ́jọ aṣèwáyì ṣé tíkẹ́tì wà owó èsì ni ẹṣáàfíṣà wà alhamdulillah àfáànà tó wà fi ṣàwàdà níta tẹ̀rẹ pé àwọn oníbíbí àwọn ti gbé iná gba ah, professional baby ó kù sí lọ́wọ́ tọ́yì àmì ìṣàwàdà pé ẹ̀sìn máa wo ẹjẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ tí rò já ìgùn plé yìí kí gbogbo mo fi sọ sọmọ ti ṣàwàdà láàrin ara afáàdà wọn fi ṣàwàdà ẹsẹ àríwó ìyá plane kódà tíkẹ́ẹ̀tì ilé oníṣà kódà kí n tẹ̀ dábùjá kí n tẹ̀ gbogbo plane ọ̀kan náà mọ̀ ìyàwó gbọ́ pé ah so ẹmí ni ẹ ti ẹ gbogbo plane ẹ jáde kó nàìjíríà àti wàá rí bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́lọ́ ẹ lọ hajj lọ́dún ti ń ti sẹ́ndì two million naira sí ní báyìí báyìí báyìí ẹwù nǹkan yẹn ẹ̀dàkùn ṣe ọlọ́run fi ṣe àgbéga tó di pé àwa mi ń tẹ́ ẹni tí ò kàǹkà yẹn kú ọlọ́run fi ṣe àgbéga pápá àmọ́ ibi ló ti bẹ̀rẹ̀ asọ́bùrù alẹ́lùbálà ọlọ́run jáde wò di àdéhùn yẹn ní agbára gan kúrẹ́ nígbà tó dé stage kan ah ẹwà àfa ní ẹwù ẹyà ara bí ẹ àwọn àtàwọn táwọn kọ wọ́n láì fẹ́ pọ̀ jù alhamdulillah sọ́bàrọ̀ àlejò ọlọ́run ṣe ní káfà ṣe sùúrù lórí ẹ̀ lórí àdánwò yìí àìmọye kọ́ọ̀lù àmọye pè kódà ẹ̀ lórí ti pè bẹ́ẹ̀ pé ó ń pọ̀fọ̀ <laughs> ó ń pa ọ̀fọ̀ ìkan ti pè àjọ wà papọ̀ dáhùn tí kan pé láti UK àbí ibi lónìí wà ìjú kòkò mọ́ ara iná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́bàrọ̀ afẹ́ ìṣesùn so àkọ́kọ́ ẹ̀kọ́ ni kakọ́ ń pe ọlọ́run ó jẹun ọ̀wù yes anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí ó ń bẹnu Tirmidhi afáwọ̀ albani wọn ní hadith ìdá àlàáfíà ó dáa anabi sallallahu alayhi wa sallam anabi ni inna allaha idha ahabba qawman ibtalahum so ìbẹ̀rẹ̀ tí ẹni pé inna 'idhama al مع عيد بالبلاء إن عظم الجزاء مع عظم البلاء bí àdánwò bá ṣe ga tó bẹ́ẹ̀ náà ni ẹ̀san oore àgbéga bẹ́ẹ̀ náà ni ó ṣe ga tó ẹnikí bọ́rọ̀ bá ṣe dánwò dẹ́ẹ̀wò sí bẹ́ẹ̀ náà ni kíni o bẹ́ẹ̀ náà ni ládá èèyàn bẹ́ẹ̀ náà ni àgbéga èèyàn bẹ́ẹ̀ náà ni victory àránṣẹ́ èèyàn bẹ́ẹ̀ náà ni ó ṣe ga tó àmọ́ o ó ní condition kòníṣàlá ní kí ni o ṣe yàn ṣe sùúrù lórí ẹ̀ anábíwá ni wà inna Allaha àti pé dájọ́jọ́ ọlọ́run ọba tó dáwà tó dámi tó dáwọ̀ náà ìdá ahabba qawman ibtalahum bọ́lọ̀n bá ní sí àwọn èèyàn kan yóò dán wọn wò bọ́lọ̀n kan yóò dán wọn wò yẹni pé bọ́lọ̀n bá ní fẹ́ rẹ̀ yóò dán wọn yóò mì ọ́ wò ọlọ́run mi àná Muhammad sallallahu alaihi Wasallam. sallam ó mi àwọn sahaba rẹ̀ kódà ibi tó lágbára dé Ànábì sallallahu alaihi wasallam walladhina ma'ahu walladhina amanu ma'ahu àtàwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí tó ń rọ̀ bàdí tọrọ kíríkà rẹ̀ nígbà náà sàhábà rẹ̀ wọ́n ní mata nasrullah ọlọ́wọ́ ah, ìgbà ó ní àrùn ṣó dé adéhùn yìí kọ́ ọlọ́ni alá inna nasrullahi qarib àrùn ṣọ́lọ́run àrẹ́bíwá ni faman sọ́bàrọ̀ aw faman radiya falahu ridha ẹni tó bá ṣe sùúrù lórí àdánwò tàbá fi kàn án tó ṣe sùúrù lórí ẹ̀ tó yọ́nú sí pétọ̀ àdánwò látọ̀ ọlọ́run ni o nígbàtí ẹ̀ bá sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ pé èèyàn náà péjú ìwà wọ́n sì sọ di wọ́n sì sọ di kéèsì yes wọ́n sọ di kéèsì débi pé ìkan sọ pé pẹ̀lú ògùn ọlọ́run ẹni yìí tó tí bí yóò wọ ẹ̀wọ̀n yóò sì kúṣẹ́ wọn ni kí ló fẹ́ gbà ń bẹ ara àdánwò náà ni ara àdánwò ni yes kó dáa kẹ́yìn tó ara wọn kan ti dúró pé wo lọ́wọ́ àárùn ọ̀ṣẹ́ àfún lọ́wọ́ gbogbo tó bá ní ara àdánwò náà ni wọ́n làm dókòm lè ṣẹ́rì wal khayri fitnatan thumma ilayna turja'un ọlọ́run yóò fi aburú gan ní tí ó jábọ́ sí wa yóò fi gan àwò so bóòlù aṣọwáṣọ sùúrù lórí ẹ̀ faman radiya falahu ridha bẹ́ẹ̀ bá ṣe sùúrù ẹ́ tó ṣe sùúrù tó sì yọnu sí pé ah, àjọ́nà tọrọ ọlọ́run wa ni ọlọ́run wa yọnu sóhun náà ọlọ́run ó yọnu sí wa man sakhita falahu sùn àmì tó wá ní à ah, kí ló dé títorí ọ̀rẹ́ sí tó pé a sọ pé àbúrò ẹ̀rá tọ́lá pé a ní ọ̀rọ̀ ànábì kìrìkà ní ẹ má bu àyà mọ́ ẹ má bu Abdullah bin eh, Amr bin Asim mọ́ ẹ Abu Musa al-Ash'ari mọ́ ẹ má pè wọ́n dẹ́dẹ̀ wù rẹ̀ ẹ má ní eléṣekéṣe òun ni sàbí ànábì sàbí ànábì ẹ gbọ́dọ̀ kan lé látàṣúgbọ́ sàbí ànábì ni ẹ má bu àwọn sàbí mi ẹ má bu àwọn sàbí mi ẹ má bu àwọn sàbí mi èèyàn ń sọ fáwọn èèyàn báyìí wọ́n ìtún mọ́rẹ́ kí ni wàhálà yìí tẹ́ ń sọ pé kì ní sọmọ ẹ̀bùdí mọ́rọ́kàjì wọn sọ́dá wọn ni àwọn bọ́ọ̀bù rẹ̀ rá sábúrò adé kí ti mo ní àkọ́kọ́ ní pé àbúrò rẹ̀ rá ni ó ju bàbá mi lọ ó ju bàbá mi lọ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn ó mi lọ yes ó ju bàbá mi lọ sọ àwọn eléyìí ọlọ́run ọlọ́run bú sallallahu alayhi wa sallam a ti bú ànábì nìyẹn ní tó bá kàn sábẹ́ ó ti kàn ànábì náà ní tó bá ti kàn ànábì ọlọ́run ba ó ti kàn ọlọ́run ba yes ẹ bá bú ànábì lónìí ọlọ́run ba lè kára tó ń rán ló ń bù bẹ́ẹ̀ bá bú àwọn sàhábà ó ń bú ànábì gan fún rẹ̀ ní sallallahu alayhi wa sallam kí ló pàtà fi láwọn ṣíà wọn gbádùn wọn dá kí ló pàtà àwọn fáfi kàn ní kèfèrí wọn bú àwọn ìyàwó ànábì wọ́n ń pe àwọn ìyàwó anábì lónìí sì náà wọ́n ń pa àwọn sáábì àwọn nípa sọ pé gbogbo wọn ti di kẹ àkókò wọn ti di kẹ fèrè àfàwọn díẹ̀ àwọn bíi méje kí ló pàtàkì fi ní àti wọn ti kó nu Islam àwọn tó pa náà ni ṣùgbọ́n bá náà ọmọ ìyàwó náà ọmọ ìyàwó ni wọ́n jẹ́ wọn ti kó nu Islam wọn ti di kẹ fèrè tó wọn tó máa ṣe tó bá kú o á sì máa ṣàlẹ́ máwọn èèyàn pé lóyún tó ń sọ ẹ̀ ìtú fíìlì mo sọ àà ìtú mo sọ yá ẹ má bínú ṣìfẹ́ nìkan jẹ́ òní ló sọ̀rọ̀ kan tó sọ̀rọ̀ kan tó pé ókè ọ tó sọ ó tọ̀rọ̀ sí ni àmọ́ bó sì gbé kalẹ̀ ni tó ní ànábì sọlọ́lá sọ́nà jẹ gbèsè kú ibi pa ànábì sí ó ti yé ìsìn just ọ̀rọ̀ yẹn bó sì gbé kalẹ̀ yẹn ni ò dáa àmọ́ sọ́nà sọ́nà sí ànábì ò jẹ gbèsè kó tó kò láyé ni ànábì ò rí gbèsè rẹ̀ sàn kó tó kò láyé sọlọ́lá àwọn bẹ́ẹ̀ ṣe sọ́kẹ́ àìṣẹ́ ànábì náà ìyẹn gbólóhùn yẹn bẹ́ẹ̀ náà sì gbé kalẹ̀ ní ò dá ó sì jáde padà ó sì kọ̀ọ̀rẹ́ ti rẹ̀ ẹni náà jáde padà ó kọ̀ọ̀rẹ́ ti rẹ̀ ká ah, tọ̀ mo pé tí mo sọ yìí o àṣìṣọ ọ̀rọ̀ ni bí mo ṣe gbélẹ̀ a máa àlàyé àlàyé tí ń bẹ lábẹ́ ẹ̀mí àwọn tó ń ti bó ti lè wù kó rí o ààyè ah, tí mo sọ yìí ò dá ah, ànábì làmọ́ ń sọ sallallahu alaihi wasallam gbogbo ilẹ̀ dé parí gbogbo ilẹ̀ dìde káà ṣe tó ẹ fẹ́ sin ọlọ́run lẹ́yìn jà fún lóòótọ́ in tí ọ̀gá yín sọ sí mùdírù yín sọ yẹ kẹ́yìn náà tí wọ́n sákèsì àwa rí náà wọn tó ń jà àwọn àgbàlagbà wọn tí wọ́n sákèsì dáànù ẹ̀ka náà fún mùdírù ní ìmọ̀ràn àìbú sàbí àwọn sàbí ànábì ìṣe ni àrífín ẹ̀ ṣe tá àrífín tààkà sọ̀rọ̀ akọ̀ọ̀pẹ́ àti sọ ẹ̀kí ni no olófà táà náà fi ń lo dẹ̀dẹ̀wò rẹ̀ fáwọn náà tábàlùfẹ́ inú kẹ́yìn náà má rí gẹ́gẹ́ yes elétekéte kìí ṣe ebú so ayé lógbólóhùn yẹn fáwọn sàdí ànábì sallallahu alaihi wasallam bó ti jẹ́ pé a gbọ́dọ̀ ló fún ànábì muhammad sallallahu so ìfẹ́ wa ta ní sí wọn kò ní jẹ́ ká máa sọ̀rọ̀ sí wọn ìfẹ́ ta sí ní sí wọn náà sì ní àti àti gbọ́dọ̀ ṣàṣejù lórí wọn náà àgọ́ sí lórí wọn bí i sọ́kàn ká bá ní Muhammad sallallahu alaihi wasallam àbíká anyà níbi gan láyìnboro anábì ní látùtù rú ni ẹ má yìn mí ẹ má pọn mi lápọn boro kama akọrọtì ní nasọrọ lẹnu fún masiha Isa bin Maryam gẹ́gẹ́ bá wọn nasọrọ gẹ́gẹ́ bọ́n ṣe yìn ànábì Isa wọ́n yìn yìn yìn yìn wọ́n pọn pọn pọn tán ti gbé e di kí ni o wọ́n gbé e dé ìkó lọ́wọ́ bá wọ́n pè lọ́lọ́ wọ́n pè lọ́mọ lọ́wọ́ wọ́n ti pè lọ́lọ́ anábì yà sọ́lá àlàyé lọ́rùn ànábì yóò kí ń ṣe ìròyìn gidi fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ́ ẹ̀hán ẹni jẹ́ pé òun ní òun náà ó ní àtẹ́láyé àtẹ́lálẹ̀ fi àmọ̀ ara àgọ́rọ̀ ní ànábì Muhammad bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà sàhábì sàhábà tàbádà lè súnmọ́ tó bá dúpẹ́ àwọn sàhábì à kódà ìtàn lọ́lájé wọ́n fẹ́ dípò ànábì gan nára òun ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ sí so ẹni yìí a ń sọ bí adab a náà kọ̀ nǹkan àwọn náà ń ṣe fídíò àti bí èbú àṣọ̀rọ̀ sẹ́ni kàmọ́ ní tẹ́ni sọ yóò àìyàn kò dá bẹ́ẹ̀ àwọn ará nǹkan wọn ti gbó kódà rẹ̀ ń tẹ́ pé kí ni àbúrò àwọ̀ àbúrò àti tó máa wọná àbúrò àwọ̀ tẹ́ pé òkúrọ́ ni lórí pé ẹni yóò kọ́ ẹsìsìnsì tó wọ́n dú pé à ìtí mo sọ yìí tó kó sọ ní gbogbo ẹ̀yìn tẹ́ ń tẹ̀lé mi gbogbo ẹ̀yìn mọ̀rọ́ kíza gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣe pé kí ni o tẹ́ nífẹ̀ẹ́ Sheikh Adam àìdákun tí mo sọ yìí sọkúsọ ni o mo bẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ foríjì mi o kẹ́lẹ̀ ẹ̀sìn máa ń bí káàkiri mọ́ o intahal amọ̀ ọ̀rọ̀ bá ti kíni o ọ̀rọ̀ bá ti parí ọ̀rọ̀ ni tọ́lọ̀ wá sọ di hajj mọ́ ó yẹ káfà yìí máa dúpẹ́ kó ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ mùdírù tí wọ́n ṣe mùdírù tó jẹ́ kí ó rí hajj subhanallah hajj sọ fún wọn pé àwọn ọlọ́run ló ń sábà bí dáadáa fún wọn ó wá ní sáàbí aburú fáwọn yẹ sáàbí aburú fún wọn náà yẹn ojútì ní fún wọn ojútì ní torí pé gbogbo yín takataltum watajamma'tum ẹ kójọ ẹ tètè pèrò pé ẹni yìí sẹ ó yá ẹja kẹra ẹja kẹra ní zone kìíní sọ ẹja padà pàǹtí ẹja pàdé làbújá gbogbo ọmọ ríkàdì pátá ẹja pàdé o agbọ́dọ̀ dúró sóyún kéèsì yìí ní tó ṣe kí ẹ̀ ń bọ́ mọ́ wa lọ́wọ́ ilé bọ́ o ó wẹ̀wọ̀n ní lórí kíni ẹja bẹ̀rẹ̀ ọlọ́run lórí kíni lórí kíni lórí pé ń ah, sọ yìí ah, àdé ó làbá fi máa mú wọn lórí pé a ní ìgbẹ́ṣẹ́ ń tù yóò kò lọ́bẹ̀ kọ́tàlà kọ́tàlà ìkan náà dúró ó ń lo bọ́ọ̀dù <laughs> ó ṣà ń láàgùn lórí kọ́tàlà kọ́tàlà in tó fojú hàn tí ò nídìí ẹ̀ẹ́wà kìíníkọ kọ́tàlà a máa túmọ̀ kọ́tàlà a máa ń ṣe bí tẹ́kì mi tó túmọ̀ kọ́tàlà ni arábí sọ̀rọ̀ wà tá wọ́n fẹ́ gbọ́wọ́jì rẹ̀ kọjá kírun lọ́wọ́ àwọn ìfàlùkì ni ó kọ́ di ẹ̀fà òun kó dá padà kó má di ogun ajẹ́ kọjá tó wá di pé kí ni ó tún ń di kó dá padà tó wá di pé ó fẹ́ ó ṣàfẹ́ gbà ajẹ́ kọjá àná mi kọ́ ni kọ́ tìlù hù kó bá jà ẹni rárá o kó bá kókó kókó pa á ni àwọn ẹni ní kọ́ńtẹ́sì yẹn kò túmọ̀ kó pa kó túmọ̀ kó pa ẹni ẹ̀ ṣèbí kọ́ tala máa túmọ̀ yìí kí wọ́n tún lọ mú tíra sọ́fù kan tẹ́ fa àlà àmọ́ ń bẹ̀ yẹn níbi context yẹn níbi nọ́ọ̀sì yẹn só túnmọ̀ àlà ni só túnmọ̀ fa àlà ni àà kọ́ọ̀tàláhùnmọ́hù anna yufakun so kọ́ọ̀tàláhùnmọ́hù anna yufakun ọ̀rọ̀ ìkojú wọn náà wọ́n máa dìfẹ́ndì rọ́ máa dìfẹ́ndì rọ́ so ẹ̀yin wá gbé ẹgbẹ́ pé àgọ́rọ̀ sọ̀pọ̀tì mùdúrù mẹ́ríkà ìkan gan fẹ́ ó ti ẹ̀sùn station ni ọjọ́ mélòó kan nítorí pé ẹ ìfẹ́ dìfẹ́ǹdì ìgbìn ẹ alágbájá bú ọ bú mojú mọ́ríkàl ẹni yóò sì gbẹ nìyí wọn ní òkè gbogbo tó bá gbà ní owó lè fi láìsí nílẹ̀ fún o fi láìsí ẹlẹ̀ fẹ́sìn òwe fi láfẹ́ rẹ̀ nítorí ẹnìkan ẹni ẹgbẹ́ kọ́lá jáde kíkí ni kílẹ̀ padà fún tó bá tó bá wọ ẹ̀wọ̀n náà nìkó lé bí ẹ̀wọ̀n àwọn bẹ́ẹ̀ bá wọ ẹ̀wọ̀n nítorí kí ni nítorí ọ̀rọ̀ ẹ̀sìn tí mi tẹ́ mí àtàǹkọ̀ ọ̀pẹ̀ wọ ẹ̀wọ̀n ó kú sẹ́wọ̀n kíní kan ẹ lọ káysí mi tẹ́ mí yà náà ẹlọ kẹsì ní tẹ́míyà àtàwọn afá mi Imam Bukhari wọ́n tọ́ṣọ́ Imam Bukhari sáà máa dákọ̀ Imam Bukhari lónìí ni yes sáà máa dákọ̀ lónìí ni wọ́n fi ìyà jẹ wọ́n tọ́ṣọ́ rẹ̀ wọ́n parọ́ ọmọ àti bẹ́ẹ̀ lọ ṣé àmàdárkọ̀ wọn lónìí àdárkọ̀ wọn lónìí àtúnṣàdọ́ àfún wọn ni torí pé kí níyẹn ìfúrásùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe nítorí ẹ̀sìn ẹ̀sìn náà ń jà fún kí ń ṣe personality kí ṣe personality ẹ̀yìn wọ́n dóni personality ẹ̀ṣẹ́ ń bọ̀ orúkọ àwọn èèyàn jẹ́ ẹ̀ ń pọ̀rọ̀ mọ́ àwọn èèyàn ó tọ́lá pé àwọn alìsùn náà kí láyé fi ṣe àwọn àrẹ àfẹ́gbèlọ kọ́ọ̀tù àrẹ òun ló fà ẹ wo south ọ̀kan náà south wa èmi máa ń sábà ń sọ wàláhì kéèsì yẹn nìkan gan tó lórí pé fẹ́ẹ́dì fẹ́ẹ́ mọ́nìkàs ìmúlù mọ́nìkàs ẹ̀rẹ́ ń bú àwọn èèyàn ẹ̀ ń sọ̀rọ̀ tí ò dá nípa àwọn la bá yes afẹ́ mú lórí ẹni tó sọ lórí ẹni wàláhì ó tó wọ́n pè tán Jackman nílọrin kéèsì yẹn nìkan ó ní àfà ẹ́ sàrùmí ọmọ àfà àfàtà sàrùmí ó dẹ́rù kọ́ rẹ̀ completely ó dàpọ̀ àfà completely one ẹ̀rẹ̀ tó tẹ́lẹ̀ withdraw for five million kó ní àkáǹtì bàbá rẹ̀ wàláhì ó sì jìnà sí ó jìnà sóòótọ́ fúnra mi mo lọ sí Ìlọrin pé kí n ṣe ìrírí kí n ṣe ìtàlí pẹ̀lú àfà yìí ẹ̀dá ọ̀rọ̀ tán sọ yìí ẹ wá sórí afẹ́fẹ́ sórí bí àbí òbí bẹ́ẹ̀ àwọn tó jẹ́ àǹfààní ọmọ gbọ́ yes bàbá gan ó súnmọ́ káwọn náà padà gbọ́ sórí bí àbí òdìbí àfáà ni wà láì kò dìbẹ̀ wọ́n ti sọ in tó ṣẹlẹ̀ kò ń ṣàwọn gan ló ṣẹlẹ̀ sí pàápàá ó sì jọ́ra this determination of character tẹ́lẹ̀ máa fẹ́ dúró sí pé òun fẹ́ gba kíní kan bílíọ̀nù wípé ó bá orúkọ òun jẹ́ yes ó tó lójú bẹ́ẹ̀ lọ ẹmú akadìfù náà ẹfẹ́ fàáyà lórí pé kí ni lórí kó sọ pé ẹni tó wá ní sọ Bukhari kì í ṣe tíra tó dábàá fíà pé ṣẹ̀rẹ̀ Bukhari ò ṣìkì nìkan pé ìṣọkúsọ lẹ́nu náà sọ ó bá tán o jẹba ni ó ń búbu bíi mọ́ríkáàjì ó ń bú dáadáa kí nìkan òun náà fún ẹwà lọ ń bá àwọn èèyàn kan máa ba èyí lórúkọ ẹjá sí sùúrù lórí ẹ̀ káwá dúó ká dúó dédé ẹ má jà ṣé ní sinba ó yẹ kẹ́nìkan tó dáwọ́ sí pé súnnà lọ́nà kẹ́yìn dájú pé a ní súnnà fẹ́ súnnà Nabi sallallahu alaihi wasallam súnnà ìmọ̀tẹ̀lẹ́ alukur'an ìmọ̀tẹ̀lẹ́ kí ni súnnà Nabi sallallahu alaihi wasallam lórí àgọ́yà àwọn sálà ẹni síwájú ó yẹ ká tún máa dáwọ́tẹ̀ pé òun lọ́nà wallahi pé kò yẹ ká dáwọ́tẹ̀ mọ́ torí pé ẹgbò just one single person tí gbogbo wọn sì kó jọ ẹ́ gbogbo wọn sì kó jọ láti kí ni o aládójú tèmi tó dáhùn pé tàbá dójú tòun ẹ̀ gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn àbáwọn tí wọ́n tó ń ṣe bí tiẹ̀ náà wọ́n kàràrò àbá àbá náà ti sọ a sì máa ń sọ láàrin àwa náà ló ti yé èyí dábà ń ṣe ìṣèwọ́n Facebook ni àìmọye àwọn ọ̀kẹ́ àwọn ahàlùsọ́nà tí wọ́n ń ṣe off Facebook off online tí wọ́n ń ṣe dìfà fún ànàbì sọlọ àṣọlá wọ́n ń ṣe dìfà fáwọn sàábé wọ́n ń sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn yes

wọ́n lé anábì kò nílu ibi tó ti di abínibí rẹ̀ wọ́n lè kó ń bẹ̀ anábì kò lu maka sallallahu alaihi wasallam so ẹ̀rá tó ṣe ó wájá àdánwò lè fánábì sallallahu alaihi wasallam arábì ó kán di lára àmọ́ anábì fẹ́ kó maka àmì eh innaki la ahabbul ardi ilayya ìrẹ maka ìyẹn mo fi nífẹ̀ẹ́ jùlọ nínú àwọn ọ̀nà wàláwùlá anna qaumaki akhrajuni ma kharaj tó ẹ̀ tí àwọn ènìyàn lè mi jáde ní ìní jáde mo ṣe jira anábì ṣe jira pẹ̀lú ìgbàdújẹ́ ní sallallahu alaihi wasallam táwọn kan celebrate lónìí so tàbá ń dòdò pé má celebrate mọ́ ẹ̀yí jíra anábí òfin dúró gan kò ní ìlú Mákà lọ sílùú Mẹdínà dẹni ọ̀rọ̀ ìjíra yìí dẹ́sítẹ̀ mú kò ń ṣe kíní kò ń ṣe kò jọra wọn mọ́yìn nàbí sallallahu alaihi wasallam àwọn tó nífẹ̀ẹ́ ànábì tó nífẹ̀ẹ́ ànábì tẹ àwọn sàábẹ̀ ànábì wọn àwọn celebrate ànábì pé wọ́n náà ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ ànábì kò ṣe fúnra rẹ ẹ̀dá kò ṣe èèyàn máa ń kú kọ́mọ́tí ṣe bẹ́ẹ̀dẹ̀ rẹ ni ṣe death day sí wà ní wọn kan ilé àwọn afáàlùsí náà sọ lóbi pé wàhálà kì í sọ̀rọ̀ àbúyára kò ń sọ̀rọ̀ pé ẹn eh, Bukhari nìkan kì í sọ àbúyára ní tàbí Bukhari nìkan kò ń sọ̀rọ̀ ibi tèmi nìkan ọ̀rọ̀ yẹn pọ̀ ó ní tó ń bí wọn ní ó ní tó ń ká wọn lára gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní kọ́rọ́fà àwọn èèyàn àwọn àlùsí náà ti ń járọ̀ wọn bàbá lọ sóde tí wọ́n ti rí àlùsí náà báyìí wọ́n ti ń tọ́pìkì mi àwọn ni wọ́n mọ̀ bú hmm. Hmm. <laughs> fún kò ní já fẹ́ni tó bá ní ká má gbowó ẹ̀yà ìrìnsà máa gbọ́n ọ̀gá kí ló fa gbogbo ọ̀jẹ́ lórí owó ìdìnà èlò lẹ́ gbà tí wọ́n ti láti sinú ọba owó dàrú nẹ́tíwọ̀kì ó dàrú yóò já mọ́ra wọn so kì í ṣe pé ọ̀rọ̀ àbúrẹ́ra kì í ṣe pé ọ̀rọ̀ kìíní kan ọ̀rọ̀ yẹn kódà wọ́n jáde gan ṣé ká kú ni ṣẹ́fẹ́ ká kú ni ẹ̀mí ò da mọ́rídàn ò da lásìkò da àsàlátò ò da igbá ò da awo ò da ṣé ká má jẹun mọ́ nítorí tẹ́yìn ti ń jẹun nìyẹn ni ṣe ń tánà fi jẹun nìyẹn ni sallallahu alaihi wa sallam ṣe ń táwọn wọn tó jáwọn ènìyàn ṣe ń tán fi jẹun nìyẹn ni tani ṣe ẹkùn ní tálọ́fẹ́ parí tẹ́lẹ́fẹ́ parí a ní ẹ má parọ́ fáwọn èèyàn mọ́ ẹ wo fún àwọn ọmọ ìyá tó wà lamẹ́ríkà UK àti wọ́n kàn pé ah níta fẹ́ ṣoríire òfin lọ́sọ amẹ́ríkà kóhun ní bísà gbà kóhun ní fọkànbalẹ̀ lọ́hùn ẹni àìmọ̀ wọ̀rí ẹlòmí ẹ ti gbà yàwó yàwó ẹ ti gbà mọ́ lọ́wọ́ yàwó yàwó ẹ ti gbà mọ́ ẹlòmí ẹ ti gbà sẹ́mọ́ lọ́wọ́ ẹlòmí ẹ̀yìn gan ti gbà po rẹ̀ òun lẹ́ẹ̀kọ́ lọ sọ́hùn ẹ́ ó padà dé ro èrò nàìjíríà padà ẹ̀yìn sì lọ sọ́hùn ẹ̀ sì lọ ń jagunlá ó ní ta nínú àwọn àfà tí ò bá tú àwọn àwọn ará bíi ṣẹlẹ̀ náà lẹ́ ń ṣògùn fún wọn ẹ̀yin lẹ́ ń ṣe kíní fún wọn tó yẹn àwọn yahoo ló ń sọ àwọn yahoo yahoo pé ta nínú yín tí ò jàǹfààní wọn ẹ̀wá ní nǹkan ṣe ò dá ẹ̀ kí wá ní táfà bá ṣe kíní tó ṣáájò fún yahoo yahoo tó bá ṣe àyàbí yahoo plus tó ṣáájò fún tí ó ṣẹlọ́un gidi ó ṣe ọlọ́run gidi tí pé ó mọ tó ń ṣe tí ò bá mọ tó ń ṣe ń sìn á ní mọ́ ṣàdọ́ àtọ́ ọlọ́run ṣàánú ni ó normally tó pé ó mọ tó ń ṣe so ẹ̀dákun ẹ ń wá kìíní kan tẹ́ pé gbogbo tí mo fẹ́ bá lójú kí n rí kí n rí lójú wàá fún ní nǹkan kan náà ń kàlì òfun láwọn kìíní ìwọ náà jí rẹ́bẹ̀ pẹ̀lú àwọn àjẹmú rẹ òfun ọwá padà rí ó wá fún ní mílíọ̀nù afá ìjẹkújẹ ló jẹ haramu ló jẹ

tàbá ṣe sùúrù wàláhì ọlọ́run fi ṣe àgbà fún wa gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe kí ni o gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ṣe àgbà fáwọn tó já àwọn ẹgbẹ́ lọ́gbẹ́ síwájú àtàwọn àwọn ẹni rẹ̀ ewu bọ́lọ̀ ṣe wá sí fáfà báyìí wàláhì so kẹ́yìn dúró òdodo ká má yẹ àwọn bá bu wa àwọn bá ṣe pé fún wa ẹja dúró lórí ẹ ẹja dúró lórí ẹ ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì oní pé tọ́ ẹ wá wo gbogbo àwọn tó jẹ́ àwọn ahàlùsùn nù ẹgbù ara sùn bí ọlọ́nṣìwá ṣe fáfá yìí ó tún ó tún ẹkó yẹ kó tún create confidence sọ́kàn gbogbo àwọn tó bá jẹ́ àwọn tó jẹ́ àwọn ọmọ ìyá tí wọ́n ń dáùtì ẹ̀ pé àti súnnà àti súnnà ẹ má dáùtì ẹ̀ mọ́ Allah ti sún Islam lọ́nà súnnà náà sallallahu alaihi wasallam ó ní ìmọ̀ náà ẹ má jẹ́ dáùtì ẹ̀ ẹ má jẹ́ dáùtì ẹ̀ rárá tí kò sọ́nà níbi kéèyàn máa parọ́ jẹun kò sọ́nà níbi kéèyàn máa fi kó máa fi irọ́ ẹ̀yìn tí ó jẹ kó máa fi já kó máa fi jẹ ìsinú yes ẹlùmí yóò ní akíní kàkùnjú ẹ̀nà sọ́rọ̀ alẹ́jẹ́ sí pápọ̀ àkàṣà fi lówó lọ́wọ́ títà sí dá fún wa àfá alásàlátù yóò ti búra odidi àfá alẹ́kí yóò ti búra yóò kọ̀ ẹ̀rọ níwáàsì yóò ti búra yes àìmọye àwọn ọmọ tí wọ́n ń bẹ lábẹ́ tí ó ti lálàpé ṣe kó bá ayé iná níṣẹ́ so ara wọn tó wá dúró ẹwà ń sọ pé kìíní wàláhì kò sọ́nà mi o kò sí ọ̀nà mi kéèyàn dó lílé ni o kéèyàn dó lílé kéèyàn sì máa yẹ kó ń bẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àdúrà ó ṣe pàtàkì wàláhì yes àdúrà àti iman kéèyàn ní iman sírkì iman pé ìmọ̀ pé in tí ó dé bá mi ń ti dáadáa kéèyàn àṣíbi dáadáa ó ti wà lákọọ́lẹ̀ in tí ó jùlọ bí láburú o náà ti ń bẹ lákọọ́lẹ̀ anábì muhammad sallallahu alaihi wasallam nínú hadisi abdullahi ibn abbas anábì ni ya gulam mo kí ọmọdé yìí abdullahi ibn abbas kí nígbà náà kò ju bí seven years lọ anábì ni ya gulam mo kí ọmọdé yìí inni uallimuka kalimat o fẹ́ kọ́ ẹ láwọn ọ̀rọ̀ kan mo sì fẹ́ kó dìmú dáadáa ihfazillaha yahfaz máa ṣọ ìwọ ọlọ́run ọba ọlọ́run ṣọwọ́ náà wọ́n ti wá ti ń ṣọ ìwọ ọlọ́run ọba ọlọ́run ṣọwọ́ náà wọ́n àlẹ́ tàbí ọ tó tó ìwọ náà ń sọ ìwọ náà bá ó tàṣà gẹ̀rẹ̀ ò dúró dédé ẹ̀fàdìláha yasfàdìkà ti já àkà tó wá sọ̀rọ̀ ọlọ́run bá ọmọ bọ́ ọlọ́run níwájú rẹ̀ ọbọ̀ ọlọ́run lẹ́ni tó mọ̀ gbogbo ọba tọ́pọ̀ àwọn ọmọ ṣe ọ̀rọ̀ ìtẹ́fẹ́ gbọ́ àti lọ́yà àti lágbájá àti kìíní kan ìyìn gbára lé yìí o ọlọ́run bára lè ọlọ́run ní sì mọ̀ so ọlọ́run tí mo ti máa bẹ̀ òun fẹ́ kó lò ní sáàbí dáadáa ọlọ́run tí mo sáàbí dáadáa àbáǹsọ mọ́rọ̀ níjò ní pé SAN ìdán dúró SAN senior advocate of Nigeria àbí Nigeria ni yes senior advocate of Nigeria senior advocate of Nigeria SAN kẹ́hìn tẹ́lẹ̀ pé SAN pé wá dúró wá defend ìdìbò lórí kéèsì kan owó ni owó ni so ẹni sì dúó pé àní kíní iṣẹ́ àgbò professor wọ́n dúó lórí pé àníṣẹ́ lórí kéèsì no ọwọ́ náà ń wo kódà mo rí ọ̀gọ́ ọlọ́pàá tó sọ fún wa báyìí tó sọ fún mi báyìí pé gbogbo ń tẹ́yìn ṣe lórí kíní àwọn náà ń rí a ń rí náà abúṣe láńlá bí ìfẹ́ ṣe wọ́n ń rí oníkálùkù wọ́n rí wọ́n wò ó àyídáná wọ́n sùúrù omi kan wọ́n ń gbọ́rọ̀ náà wọ́n ń gbọ́ ń tán sọ tẹ́ka náà bá tàṣẹ gẹ̀rẹ́ wọn ni àà ah, ẹ̀rọ ti ń ah, kò ní tí wọ́n ní tábà ń sọ ṣẹgbọ́ èmi ni wí ìdìfẹ́ndà ara mi ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀sọ̀ abẹ́ mi kódà wọ́n tún fọwọ́ sí ẹ lórí ẹ̀pẹ́ ẹ̀ẹ́n ṣùgbọ́n ọ̀sọ̀ abẹ́ ló ń dìfẹ́ndà àbúrò ẹ̀rá àbí ẹ̀ẹ́n má wọrí ìkan wá kọ pé subhanallah wallahi ah àwọn fáyì wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti bọ́ kan ẹ̀jẹ̀ jìnnà o àti kẹ́hìn ní kó ní confidence láti sọ pé kí muhammad bin abdulhab ẹ̀yà káwọn náà wà lọ sí abuja kan lọ dìfẹ́ǹdì àfà ṣèbí àbóyá ló ń dìfẹ́ǹdì tó wá dé kọ́ọ̀tù sọ fún lọ́yà pé àbóyá ló ń dìfẹ́ǹdì lọ́rọ̀ tí wọ́n sọkò láti àwọn kẹ́hìn ah, àbóyá tó ti kú ṣíṣe kàdámù òtí kù ni ṣíṣe kàdámù tẹ́yìn dìfẹ́ǹdì ṣíṣe kàdámù òtí kù ni tẹ́ẹ̀fẹ́ kú torí ẹ̀ ṣíṣe kàdámù òtí kù ni tẹ́nìkà múrí wá ká sọ̀rọ̀ lẹ̀ ṣíṣe kàdámù òtí kù

ah bó ṣe ká adam tẹ́lẹ̀ bọ́lá ajá bó ṣe ká adam ìyánahu kọ̀dì afdọ̀ ilẹ̀ àmà kọ̀dọ̀ àwọn ti kú àwọn àbẹ̀lẹ̀ kọ́lọ̀n kó forí ẹ̀ṣẹ̀ wọn jù wọ́n ni àwọn ẹ̀ṣẹ̀ wọn so àwọn tẹ́lẹ̀ pé àwọn ẹni ká dalẹ̀ ká tún ṣà táwọn nǹkan bá dìde pé ẹni iṣẹ́ màláìkà ni kò lẹ́ṣẹ̀ gbogbo tó ṣe àwọn àbáyé tu àtù academically yes àtù islamically ṣe academically ni gbogbo àwọn ìtàn ṣe àwọn àgbọ̀n wẹ́lẹ́wẹ́lẹ́ ẹjẹ́ àwò àwọn ọ̀rọ̀ sọ ẹjẹ́ àwò tẹ́pẹ́ ń tẹ́ fẹ́nu pátá owó tẹ̀wá sì yìí tẹ́pẹ́ náà àgbọ́yé tiwa ni pé ẹni tó ti ló ti lọ bàbá tẹ̀ ṣe academically islamically àgbẹ̀tọ̀ ọ̀tọ̀ ẹni tó ìjókòó sí ni àbẹ̀lọ̀ nǹkan lọ́nkọ́ foríjì tá a sọnù tẹ́nà bá dìde lónìí pé ibi ìtẹ̀míyà à ń tó sọ tó kú jẹ́ ká tó ní o àmọ́ à àwọn dáadáa rẹ̀ ni tìrìkì dáadáa rẹ̀ sí ní ó túgbé àwọn aburú ta ní ta ní ó ṣe tìtòrí ẹ̀ kọ́lọ̀nkọ́bá foríjì yes ń tá sọnù ìtawọ̀ sọ̀nù bọ́sẹ̀yìn sọ bẹ́ẹ̀ so ẹwà ní ẹwà ní gọ́t láti ní fámílì àbúrò rẹ̀ ríra káwọn àbọ̀ asábújá so alhamdulillah àti fámílì àbúrò rẹ̀ ń bẹ lábújá náà <laughs> àti wọ́n bẹ London àti wọ́n bẹ Amẹ́ríkà àti wọ́n bẹ ní ẹgbẹ̀rẹ̀ sáwọ́dì nìkan ọ̀kan wà ní wọ́n wá dó ni mí yes ọmọ àbúrò ni kódà àwọn ọmọ ọmọ àbúrẹ́ra gan àti ìrìn wọn báyìí kẹtúgbọ́ yẹn àwọn ọmọ ọmọ àbúrẹ́ra àti ìrìn wọn báyìí wọ́n ti ń dàgbà díẹ̀ díẹ̀ yes láwọn ọmọ ọmọ àbúrẹ́ra àti ìrìn wọn báyìí báyìí báyìí báyìí báyìí kẹtúmọ̀ gbọ́ yẹn tó pé kí ni ìníṣẹ́ àwọn sọ̀hábà mọ́jà bí tèmi ní ìrọ̀ ọ̀nà tí mi ràn bà lọ pé ìní ìní ti àwọn sàábà ní torí pé wọ́n nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n dókè ànábì nígbà nira nígbà dẹkùn ọlọ́run sì wá kí ni ọlọ́run sì wá fáwọn náà ṣe mọ́ jàbí tèmi ni wà kí ni wà mawaddatil qurba biha atawassalu tí mo tẹ̀ nífẹ̀ẹ́ wọn ọlọ́run o wọlá tí mo nífẹ̀ẹ́ àbúrò rẹ̀ ra ọlọ́run ọlọ́run wọlá tí mo nífẹ̀ẹ́ Abu Huraira wọlá tí mo nífẹ̀ẹ́ Amr ibn Aasi ní ìfẹ́ kan bẹ̀rẹ̀ àtẹ́lù wọlá tí mo nífẹ̀ẹ́ Abu Musa al-Ash'ari wọlá tí mo nífẹ̀ẹ́ Anas ibn Malik wọlá tí mo nífẹ̀ẹ́ Abdullah ibn Abbas wọlá tí mo nífẹ̀ẹ́ gbogbo àwọn sahaba yìí Abubakar Umar Muawiya kọ́kà jùlọ Muawiya àwọn tàtẹ̀ dárúkọ yìí àwọn tó rọrùn tẹ̀ ń kù wọ́n ni sọ́ngẹ̀ àtẹ́lù sọ amúhùn áásí àwọn ti sọ́ di kí ni o wọ́n ti sọ́ di ẹ́ ẹ̀fà in tí ò ṣe mọ́ sọ ọlọ́run wọlá wípé mo nífẹ̀ẹ́ àbúhùn in tí èyí ti máa ń ṣe tàwọn sùn mi ẹ ọlọ́run wọlá alágbájá ọlọ́run wọlá ṣéwù àìsí ọlá kan àìyàn àìtọrọ wọlọ́run wọlá iṣẹ́ oore tí mo ṣe tó iṣẹ́ oore ni tí ẹ nífẹ̀ẹ́ sọ̀hábà ẹ mọ́tàmí sọ ni anábì ní yẹni hubbul ansar nínú ìmáàni kẹ́ẹ̀ ní pé àwọn sàbí àti ìsọ̀sọ́ àwọn àǹsọ́ nínú ìmánì ni nínú ìmánì ni kódà nínú àlàǹsà tó àmù ilẹ̀ ní ẹni yìí ó ní fàwọn sọ̀hábà gbogbo wọn ni gbogbo sọ̀hábà ti kullihim bí madhhabu gbogbo sọ̀hábà pátá àwọn nífẹ̀ẹ́ sí ayé ọ̀kan lẹ̀ tọba ní kan tẹ́tọ́ ọkọ̀ ah, àyíntó ṣe kú díẹ̀ káàtọ̀ àtọ̀ àyíntó ṣe kú díẹ̀ káàtọ̀ kọ́lọ̀ kò forí jì gẹ́gẹ́ bá ti sọ nípa ṣe ádámù náà gẹ́gẹ́ bá ti sọ nípa Sheikh Adam bẹ́ẹ̀ náà sọ nípa àwọn sọ̀hábà àwọn sọ̀hábà yìí ti ta ní Sheikh Adam nílùú bí sí àwọn sọ̀hábà pọ́ká àní máa bú ọ̀kan nù wọn àbí àbẹ́lò nínú wọn àwọn èṣe bẹ́ẹ̀ àmẹ́ntẹ́yìn bá pé ọdún tó bá ya dìgbò lúgi tó fẹ́bẹ̀ sí ọlọ́run jẹ́ so ọlọ́run wò wọ́n látọ́ anífẹ́ sọ̀hábà ọlọ́run má ṣà gbogbo fún súnnà jù báyìí lọ ọlọ́run wọ́n látọ́ anífẹ́ sọ̀hábà ọlọ́run má ṣà jẹ́ kí ojú àwọn èèyàn ńlá sẹ́sìn jù báyìí lọ jẹ́ kí bídí àtìkáni kó kágbá lé pátá bó ṣe ń rẹ bídí àtìkáni lẹ̀ tó ń padà dẹ́bọ̀ rẹ ọlọ́run lẹ́kùn bá yìí ọ̀kan náà àwọn rápà ẹni tó bá ń kọrí tó bá kọ nígbà kan wọ́n ń pè ní loon bad boy wọ́n máa ń pè bad boy ó máa ń rap yes ìmọ̀ tó gbà slam lógún dé ó gbà slam báyìí ogún dé yìí ẹsẹ̀kẹsẹ̀ àwọn mẹ́kàsì níwájú gbà slam àwọn òní àwọn òráyè gbogbo wàhálà gbogbo ra nǹkan àwọn máa ń ṣe ká gbà slam dá ní ìyàbá wa alájà ní ìyàwó kìíní kan alájì ní ìyàbá wa alájà ní ìyàwó tá máa ṣe ra nǹkan ní kírun ẹsẹ̀kẹsẹ̀ báyìí àbá ó ti ń ṣe gbọ́n lẹ̀ gbogbo ìran gbọ́n ní olóhùn tẹ̀fẹ́ gbọ́n yes gbogbo ibi tó ń jẹ sí ó kò mẹ́ wọ́n tún kílé o wọ́n tún parọ́ mọ́ ọ lọ sẹ́wọ̀n tó sì wá ń tàbá yìí láàárọ̀ àárọ̀ ìwé àárọ̀ yìí gbogbo tẹ́nìkan sí kílé tẹ́nìkan tẹ́nìkan gbé bílẹ̀ jáde ó ti jáde sùn náà alhamdulillah ìdúró wá nìyẹn ìdúró wá ní pé kí gbogbo aká wà jẹ́mínà sí rí tẹ́nìkan wọ̀nà kọ́ tọ́ba ní kí nǹkan yóò da eléyìí ò da bídíà ò da anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kullu bid'atin dalalah gbogbo bídíà àná ni ṣírkù ò da ẹ má ṣẹbọ pààrọ̀ òǹdè ẹ̀ẹ́n kí kan àwọn kan náà ah, ẹwọ ó ti ẹ̀pọ̀ nígbàtẹ́lẹ̀ fẹ́ ṣàtìlẹ̀ àkàrà bí wọn tán ṣe bí wọn ka kùránì ìtẹ̀mọ́ tán kà ha hù ha gbùrùgbà ha ha ṣe àkàrù nìyẹn sáàrùsùn náà bá wá dé pé náà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe ẹ̀ ń ṣàwàdà ni àbí ẹlẹ́yìn ṣe àkà nọ́ńsẹ̀nsì nìyẹn náà ẹ̀ ń tẹ ẹ̀sìn ọlọ́run ṣe fi ń ni torí ẹ̀ tẹnìkan kéfèé tẹnìkan ní à àìnà إيه؟ منكم راهنا هؤلاء أغرب أرغب بطونا ولا أكذب ألسنا ولا أجبن عند اللقاء يعنون به النبي صلى الله عليه وسلم وانا النبي صلى الله عليه وسلم إيه؟ قول لهم أنا نبي أنا نبي نفي أنجل قول لهم سيني كله كله دي كله دواجو ثم تعافي لو جام وهم كان نبي صلى الله عليه وسلم ولن كل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قل كفرتم بعد إيمانكم sọ́lọ́n sànàbí sálù kùrán lẹ́bí ṣe ẹ̀yẹ sọ́rọ̀ lẹ́bí ṣe ẹ̀yẹ ni ẹ máa wọ́n yàrí mọ́ ẹ̀kì kìfì sẹ́wà jókòó ẹwà wọ́n sọ ń bídíò ní ẹ̀tí wá ń ṣe káàkiri ṣe ká dákẹ́ mọ́ sọ̀rọ̀ kó ń dàgbùmọ́ sọ ká mọ̀ wọ́n rùn àpá bá bá dákẹ́ tá a bá sọ wàláhì à ń gbẹ̀ṣẹ̀ yes ẹ̀ṣẹ̀ là ń gbà àwọn ẹ̀ṣẹ̀ ní àwọn yóò wà jùlọ èèyàn wọ́n sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ tí a fẹ́ gbọ́ bá a bá ti wá sọ ẹlòmíì gan tí ò tẹ̀wá tó wa tí ò tó wa rárá tí ò tún tí ò ṣe wọn kan oníwà òní ẹ́ ó ti yẹ́ ìsìn torí tó bá kù sí àwọn ọmọ kíkà kejì pa ah, náà wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí tọ̀ríkọ̀ báyìí lónù àmọ́ tọ̀ríkọ̀ mi ń gbà nígbà míì a máa lọ wọ́n ní ìnàlá hadida bí hadidi kí ni parí lábọ́ àyínà so irin la máa ń rọ ni <laughs> tó ń sọnù ìnàlá hadida bí hadidi yẹ̀ nínú ọ̀ṣọ́ irin ló máa ń rọ irin yes àìsíké àìsí rọ irin irin náà ni wọ́n lò tí wọ́n fi bẹ́ǹdì ẹlọ́bí láwọn rẹ́dà àwọn rẹ́dà fi kí wọ́n fi ń rọ irin tá fi ń ṣe bọ́gláàrì àǹkò tá fi ń ṣe géèjì irin náà ni wọ́n lò ni wọ́n fi rọ ẹ̀hẹ́n iná làhàdídà bí làhàdídì yẹ̀ nínú ọ̀ṣọ́ so irin láfi rọ irin tó ń gbà míì kẹ́yàn ṣe kó lè ń gbà míì asúnmọ́já a máa wúlò fí màhálù yìí láàyè rẹ̀ gbà míì ká lólìn kójú gbàláàmà ló ní fẹ́ẹ̀rẹ̀ ẹ má bú sáàbé mọ́ tó dáa iná alhamdulillah àbúdìrú ẹ má bú sáàbé ìgbà míì àbá ẹgbò yìí nígbà míì kó lè gbà míì kábàdà wọn pé no this case is serious òun lọ́wọ́ fi kábàdà àbí kábà lò high tone láti kí ní sẹ́ no ìgbà àmà rí rẹ̀ gbà mí rẹ̀ ní aṣíwáṣí ní ìrànpẹ́ yes gbogbo ẹ̀ ló láàyè anábì náà ṣe bẹ́ẹ̀ sallallahu wa sallam so ẹ̀kọ́ tásùkọ́ ònìyàn káwọn pé kí ni o tẹ́yìn bá ní ìmánì tẹ́ ìmánì kama ẹ má jẹ́ kí ìmánì wáyé ẹ má yẹ ká tún máa dáùtì ẹ̀ mọ́ ẹ má yẹ ká máa dáùtì ẹ̀ káwa náà ìwọ̀n wọ́n táwọn náà bá ní káwa náà ṣe ṣe ṣe ṣe mẹ́ta nìkan there are other men there are other platforms táfi lè sílé táfi lè fọ́n súnà nẹ́bí àti kí ni ọtí Islam yes ẹ má jà ọkọ̀ ẹ̀ wọ́n pẹ̀ àwọn boko haram àwọn kìnnìkan àìmọye ẹ jà sí ilé yẹn ti di fasting ìwọ sọ̀rọ̀ sọ ìwọ sáà ti sọ ntọ́ sọ kó nà á lába sí ọ mọ níwọ̀n nípa tó fẹ́ sọ níwọ̀n bá tó bá ní ẹ̀ wọ́n náà polongo ẹ̀sìn ọlọ́run Qur'an ó sọ Muhammad sallallahu sallam ọlọ́ni kóòl ìyá anábì sọ fún èèyàn pé hadihi sabili ojú ọ̀nà Islam àti sunnah adìrò ila Allah mo ń tètè lọ sójú ọ̀nà ọlọ́run ọba yẹn kí má tètè sápò ara rẹ má tètè tó bá kókó bá ìkóbá ìlú lọ́wọ́ kóbá ìnífẹ̀ẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ kó bá ní yóò padà kú

wọ́n mọ̀ ní tàbà àti gbogbo ẹni tó bá tẹ̀lé àti ní ìmọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn alẹ́mìsọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀sọ́lá ìmọ̀ ṣe bẹ́ẹ̀ àtàwọn tó wá tẹ̀lé mi ṣe dákun á tètè agbúrò pèpè ní o faman ahsanu qawlan ń da jùlọ àmọ́ wò àálẹ̀ ẹ̀bẹ̀ sí ìrọ̀ pẹ̀lú mọ̀ ní ẹ má jẹ́ àgbà ìmọ̀kan pẹ̀lú ìmọ̀ ni tí wọ́n bá tó bá ní náà tó ní fọ́nká ṣàlẹ́ fáwọn èèyàn káwọn èèyàn mọ̀ tọ̀ ìmọ̀ràn wa fún àfà àti gbogbo àwọn tó wájú àwọn du'an náà ni pítọ́ al-ikhlaso al ẹ̀dàkùn ikhlas Second, eh, they will promise you heaven and earth. They will tell you heaven and earth. Pé tó bá ṣe báyìí, a máa ṣe báyìí fún wọn máa wọlé, ẹlẹ́sà máa lọ, ẹlẹ́mí ẹ̀ ẹ̀ máa jẹ́ńdà rẹ̀, ẹlẹ́mí ẹ̀ máa níyàn rẹ̀, àmọ́ sí inú tẹ́kí ẹ ṣáà ṣe ń tó tọrọ tí lè wájú ṣe lílà. Ẹ ṣe ń torí ọlọ́run bá. Ẹ ṣe ń torí ọlọ́run bá. Èèyàn gbọ́ yín o, èèyàn gbọ́ yín o, èèyàn tẹ̀lé yín, èèyàn tẹ̀lé yín o, ẹ ṣe fi ọlọ́run bá. Ẹ ṣùgbọ́n abẹ́lẹ́ nǹkan ọlọ́run má bà ní ẹ̀ torí pé àwọn kan báyìí ó yára àtìbà ní ẹ̀jẹ̀ àwọn àgbà pé tílkà búṣọ̀rọ̀ áàjìbì mọ́pìn pé tọ́lọ̀ máa ṣe àfà di lóníà ní òkò sí láìfẹ́ ilẹ̀ yes káfà lòrò kódà kó máa ṣe wátara wá àti kọ́lọ̀ wá sọ ọdún lówó kò sí pọ́lẹ̀mù àmọ́ oníkíní oníkó sọ ara ẹ̀ kó sọ ara ẹ̀ kó ṣe pẹ̀lú ikhlas kó ṣe nítorí tọ́lọ̀ kó sì bẹ̀lọ́ kọ́lọ̀ mọ́ bá níyàn jẹ́ abẹ́lọ́ wọn bá fáfá àti gbogbo àfà ahàlùsùn àtàwọn tí wọ́n tètè sí òdodo tí wọ́n pèsè sápá ara wọn tí wọ́n pèsè sẹ́sìn abẹ́lọ́ wọn bá bọ́lọ̀ ń ṣe ṣe dára fún wọn kó má ṣàṣàlékún dáadáa náà abẹ́lọ́ kọ́lọ̀ kó má bà ní ìwọ̀n jẹ́ kọ́lọ̀ má bàṣà wọn jẹ́ kọ́lọ̀ má sọ wọn di ẹni tó de lálùkìyàmà tẹ́ pé kí ni wọ́n sọ̀rọ̀ pé ah, àfàlàgbàjá ah, àfà dáwà rẹ̀ òun là ń gbọ́jú òun náà fi ṣàánú wa káàmà fi ṣe Islam káàmà fi ṣe súnà kọ́lọ̀ má bà dáwà wọn jẹ́ kọ́lọ̀ má bà ṣe wọn jẹ́ tẹ́ pé lálùkìyàmà wọn adálùkìyàmà wọn pé àwọn akọ̀dé náà ìlànà àmì lùgbọ̀n àmàlì fàjà àlùnáhùn haba àmì sọ̀rọ̀ ya iṣẹ́ iṣẹ́ láti dànù tí kò ní kíláàsì ńlẹ̀ àbẹ́lọ́run bá kọ́lọ̀ má ṣe yẹ fún mi tó má ṣe yẹ fún gbogbo ọmọ ìyá wa táwọn ń pèpè dá wà kọ́lọ̀ wá ṣe eléyìí ní nọ́sùrù tí kọ́lọ̀ ṣe nọ́sùrù mi tó ti pọ̀ jù báyìí lọ fún kíni fún Islam àti fún sunna anábà Muhammad sallallahu alayhi wa sallam àwa tọrọ fáwọn ìyá wa náà táwọn náà sì ní tí wọ́n ti rí òdodo yìí àbẹ́lọ́run bá kọ́lọ̀ kó má ṣe àfi òdodo hàn wọ́n kọ́lọ̀ kó fi òdodo hàn wọ́n ní irọ́ kó ṣe fún láti mọ jìnnà sí i kó fi wọ́n hàn wọ́n ní kó fi òdodo hàn wọ́n ní òdodo tó ṣe wọ́n fún láti mọ̀ tẹ̀lé abẹ́lọ́n fún bá ṣe fọ́lọ́n fún wọn náà abẹ́lọ́n fúnra wa náà o kọ́lọ́n kó fi wọ́n hàn wá ní irọ́ kó túbọ̀ ṣe wọ́n fún láti mọ̀ jìnnà sí kó òdodo hàn wá ní òdodo kó ṣe fún láti mọ̀ tẹ̀lé allahumma adna alhaqqa haqqan warzuqna ittiba'ahu wa adna albatila batilan warzuqna ijtinabahu allahumma inhabna alikhlas fi ad-din wal 'amal